àwọn ìbéèrè tí ọwọ́ dáadáa fún ẹnìkan kan fún ọlọ́gbọ̀n rẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni pé ìjẹ́ tí kèbèrè bá ń ṣàdúrà sí ẹ̀ lè ṣe àmì. alákọ̀ọ́kọ́ náà ni pé àmì bùkátà sí àdúrà kèbèrè àmì bùkátà sí àdúrà rẹ̀. tọ́lá ti ń ṣàdúrà yóò ní kankan tí ọmọ fi lè ìdó sì fi lè yẹn yóò jẹ tó pàgbọ́ ẹyẹ níbi bẹ́ẹ̀ ó lè máa sọ kámọ́ gbọ́ ó lè máa sọ kámọ́ gbọ́ wà ní bùkátà sí àdúrà kẹfẹ́ nítorí pé ẹni dáhùn àtọ́lọ́wọ̀n bá aláwọ̀ dá ẹ̀tọ́ ló fẹ́ bá wa gbà ní ọ̀dọ̀ ọlọ́run wọ́n Ọlọ́run aláwọ̀ àdúrà yẹ nítorí ìwọ̀ tí èèyàn ní lọ́rùn tí òbí yẹn ní lọ́rùn yà. Àwọn pé ọ̀sán wọn ní lágbájá ayáwọ̀ ọ̀dọ́ àwọn mi, ó jẹ́ káàkùn Ìdí kò sí nínú ohun tá a bá lọ́wọ́ fún ọ̀nà àdẹ́bí máa fún kálukú ládùúrà kálukú máa dádùúrà ṣe fún ara rẹ̀ ni tó bá wá sílé ọlẹ́pàá àwọn èèyàn kan wá jẹun ọ̀yà àrítọ́ tako wọ́n bá lè jẹun tán kálukú náà ṣàdúrà fún individually ọlọ́fàdúrà sílé yín wọ́n kálọ́fẹ́ kálukú máa ṣe fún individually wọ́n bá jẹun tán kálukú sì máa gbalé lọ àwọn ìjáṣẹ́ yá láti ìjáṣẹ́ yá fálákì iye báyìí alifatiha alámbílá àwọn àmì ọyá ìwé yánú kò sínú súnnà àwọn ti jẹun tán àkàtì bárakàláwó fi tà àbíkàbọ̀ wà sọ níbi ojú ìwé sókè bí kalimati láì táàmà mẹ́kún lè ṣetán wà hàn wà mẹ́kún lè àìní láàmàtì wọ́n tó nílé gan fúnra rẹ̀ tó tó máa sún léyẹ̀ wọ́n ní kò ṣe àwọn olùbìkẹ́lì máti láì mẹ́ta àwọn olùbìkẹ́lì máti láì táàmà ní ṣarí máa kàlàkà kìí ṣe ilé tuntun nìkan ẹni ìwẹ̀ tí yọ̀ bá gbé rí ìbáàjẹ́ lé àlòkù ìbáàjẹ́ lé tó rẹ́ǹtì ìbáàjẹ́ lù tó òde rí pé ọlẹ́ ṣiṣẹ́ tó kan láwọn ìjàmbá ogun lọ́wọ́ wà ọ̀kan lọ àwọn òbí kẹ́lẹ́ máa ti a a sí mẹ́ tẹ́lẹ̀ alẹ́bìnrin tẹ́yọ̀ fi kú òbí bẹ́ẹ̀ ọwọ́ àbúrò ní káyà nípa àwọn èso ní káyà bí èèyàn ka bọ́kọ́rà sọ́kìlì bọ́kọ́rà nínú ilé ọ̀ọ́dà púpọ̀ lẹ́yìn ọmọ ká wọ́n náà lọ́dà kan rẹ̀ kà fúnra rẹ̀ ìyàwó rẹ̀ lè kà wọ́n náà lè kà wọ́n wà lè kà dùn fún ẹ̀ka ó lè kà lẹ́yìn méje mẹ́ta ẹ̀ka lè fẹ́ kà nínú ilé ó lè ní káwọn ọmọ rẹ̀ tọ́ka Quran ọ̀yà kàfílà ọ̀yà wọn kà lọ́sẹ̀ yìí tó wọ́n lè lọ́dún bọ̀ Ibrahim kọ́ka àdẹ́bìnrin kára wo sùúrù àtàlùbákàrà àdẹ́bìnrin máa ka chapter two sọ́tàlùbákàrà báyìí náà akadá ha àbáraka àlùbáríkà ó máa sọ̀kalẹ̀ sílẹ̀ wọ́tẹ́rì ká hásra ẹni tí ò bá máa ka orí ọmọ bọ́ ọ̀rá ẹ̀sítẹ̀fẹ́ ọ̀lùbákàrà ọ̀la tẹ̀sítẹ̀ tó ọ́ àlùbákọ́lá àlùbákọ́lá làwọn aṣàgùn àwọn ará nǹkan síyàn àdẹ́bí ní wọn ní débi tí sọ́ọ̀tì bákọ́lá bá dékè ọ̀dọ̀wà ọ̀láyìn àwọn eléré wọn ní tí ọ̀rọ̀ bá dàrú tí gbogbo nǹkan lórí ìlú ìyàmá kéèyàn máa ka ọba lọ́wọ́ ká dédé bímọ ọlọ́dà yìí ìgbà tó fi kà fún àsìkò díẹ̀ ọlọ́run sì dáadáa fún lágbára ní ìgbésẹ̀ ayé ìjọba náà ọdún mélòó ni mọ̀mí lọ́lọ́ nínú náà ẹ̀lẹ́yìnmú ìdàgbà ọlọ́wọ́ bá nìkan ló máa àsìkò tí ó lò èyí táwọn tí mi àti ẹ̀dá máa béèrè ni pé èyí tó kéré jù nínú àsùnù ọlọ́mọdé àti kíní ọlọ́mọdé á lò nínú ọlọ́run bí ṣe bá ti lágbára sí náà ni oye bí ṣe bá ti lágbára sí èyí lè sọ kẹ́límà kan kẹ́límà ọdún mọ́gbà yìí tọ́nà ọ̀gá obìnrin yìí ẹgbọ́n bá rẹ̀ ní jàánà àṣítàní ìlú púpọ̀ ṣe rí ibi tí ọ̀nà tí ilẹ̀ gbà wọná yọ́ mọ̀ wá láà fún yàn yọ́ mọ̀ wá jèrè ogunjú kéré ẹ̀ torí kí ẹ̀lẹ́bà jẹ sọ́fìn ọ̀pọ̀lọpọ̀ òṣèṣì dámọ́ ọ̀pọ̀lọpọ̀ um, owó èlé ọ̀pọ̀lọpọ̀ pààyà àwọn ọ̀rọ̀ yìí náà ní ìwọ àtàwọn لهذه الكلمة especially الشباب ibi ọmọ ń dá àwọn wá níbi kátàmátà wà lálẹ́ ẹlòmíì ẹ̀jẹ̀ wàhálà rẹ̀ ọmọ ọ̀gá tó ti ṣe kótó bá tó náà yẹn ó ti ṣẹ́kù síbẹ̀ òun yóò kí mò ń láyé ọba sì fẹ́ báyà jà báyìí sàfáà tó máa fàjàrà yóò gba jà débi tó lápẹ̀rẹ̀ ẹ má jà máa practice orí ibú nínú sẹ̀rí àtúlá ẹ má gbẹ̀yẹ̀ ní mùsùlùmí èyẹ máa ń kọ́ṣẹ́ àtẹ́bì ọlọ́run fa àfa àtọ́jọ́ síwájú rẹ̀ kò pèsè nǹkan fún ọ ọlọ́run sì fọ́ ní sàásù kankan fọ́ ní àmúrù kan ọlọ́run fọ́ ní mọ́lá kan tọ́lá ọlọ́run gbé fún ọ̀la fọ́ ní káàrẹ̀ làkún ní rọ̀súlì láì ó sọ́sọ́ àtọ̀ ẹni bá níbi tó máa ń dún ọ̀rọ̀ ni àtọ́jú máa ń dún ọ̀rọ̀ pẹ̀lú làákà ìgbẹ̀lẹ̀ hẹ́tìmá ẹ máa kàtà nẹ́bì ẹ máa kàtà nẹ́bì èyí ọmọ ọmọ sẹ́yẹ kó ṣe àti ní ẹ̀kọ́ ṣe kí ni ẹ̀yìn tó tó dáṣọ́ ọkọ̀ òbí ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ìsúnmọ́ máa ń gbà ìta ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ìsúnmọ́ dá mi lójú sá ọkọ̀ ìyá ni wọ́n kọ́ mọ́ sọ̀rọ̀ Ọlọ́run sọ wọ́n pẹ́ o, aburú lá ní o, aburú lá ní o. Náà nínú àwọn ìbéèrè tó wá bí, òun náà ni pé àlùfọ́ọ̀mù ẹni tí ń tọ́jú ìdún tajú ìjàwí, ẹ bá lélómi ìdí tajú ìdún ọ̀tọ́jú ọ̀dọ́ ti ẹni kẹ́lí síkíní, kẹ́ẹ̀tìrà. Ẹ mọ́kùnrin àlọ́wọ́ ọmọ torí owó náà ní yí mọ́ra wọn. Ló ṣí ogun mọ́ra wọn náà. Ẹ̀jẹ̀ mọ̀ pé ẹ̀ ní wàhálà lọ́dọ̀ rẹ̀ pé nípa àtúndá kúrò níbi tó ṣe kíní àgbà tó bá ní ọ ṣúùtì ní kalẹ̀ wọ́n máa tàwọn ọ̀tọ́ tí wọ́n tọ́ àwọn ọ̀rà lọ́wọ́ tọ́lọ́bù hadi kẹbíra ẹnìkan ọ̀sẹ̀ bóyá ó ń ṣiṣẹ́ ńlá kan àwọn ìṣẹ́ ńlá wọ́n lòun fẹ́ lọ ìlú tó ti practice ṣẹ̀rí àbí wọ́n dẹ́sẹ̀ rí àfún ọláì kò burú tó bá lọ kò burú èyí tó bá mọ̀ pé ẹ̀sẹ̀ tó ń dá yìí òun fẹ́ tọ̀ táwọ́bà yẹn náà ó ti pa gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ó ti pa arínwájú ọlọ́run kò ní ṣẹ́kù mọ́ ẹ kò ní ṣẹ́kù mọ́ nígbà tó ní pé ọwọ́ ọwọ́ ọ̀gbà ó gbà tó ń ṣe kí ni nígbà tó ń ṣe agbọ́n bá bá ọ ní ọ̀dẹ̀ sẹ̀ríà àmọ́ ọlọ́run ọba aláàjì bọ́ láti wọ́n náà gbọ́dọ̀ rẹ ní àṣẹ alẹ́bìnrin sọ fún arákùnrin kan tó lòun ṣe àyẹ̀sì náà alẹ́bìnrin làálẹ́gà kọ̀m̀pẹ́tà ó fà Ọlọ́run ṣe àlẹ́bí ilé ìlẹ́gbé àbí ẹgbọ́rún ẹnu ẹ̀wò sí ìlẹ́gbé wáyá ohun tí olóòrùn ọkọ̀ tí àlẹ́bí sáwọn ẹ̀sìkú ìtùnú pàtí ẹ lọ. Ìyó obìnrin náà tó náà wá àlẹ́bí ní ọdún tí wá lóyún báyìí dé ìsìn náà dá máa wá lọ. Oyé lọ lè ló ń bímọ ó tún bímọ tó tún wà lẹ́bí ọmọ ekéré. Gbogbo ọgbọ́n tí òbí ní wá mọ́. Fún ẹ̀ lọ́sàn-án ní rọ̀, ọgbẹ́gẹ́ mi wọ́n balẹ̀. Pé tó wá ti dá ṣẹ̀dá òfin àlàyé kò ti ṣiṣẹ́ dá lọ́rùn. Ìtàkùn tó ń mọ̀ nígbà tí wọ́n ṣẹ̀dá òtí bá wọn tó bá láàrin wa ti ọ̀lá lẹ́yìn náà ẹni tó lànà bí mo ṣe mújírí mò ní gíní mo gbé jẹmọ́ mújírí ọ̀daràn àwọn ọ̀daràn ń pọ̀ ilé ayé ẹni máa ń parọ́ bà nẹ́bí ọ̀daràn ànẹ́bí ewu ṣẹ́ ànẹ́bí kọ́lá ọlọ́run ti tẹ̀sọ́fà ànẹ́bí pé ìgbé ìwà ànẹ́bí sọ fún ọ pé lẹ́kùn tó àlẹ́mù lọ́wọ́ ìgbà tí mi ànẹ́bí bá máa kọ̀kọ́ ni wọ́n máa sọ ní ẹ̀sùn ọmọ ọmọ sọ ní ọ̀sùn dáadáa ni wọ́n mọ́ ṣẹlẹ̀ sí ní púpọ̀ agbúrò ọba ti ṣe kí ìbá ti ṣẹlẹ̀ sí ní àmọ́ ìmọ̀ kọ̀kọ̀ ẹni ọlọ́run ìkan ní áàlì mìíràn ibi ọ̀sán gbogbo àbá àti máa ń wọṣẹ́ yóò bá túbá yóò wọ̀nà nígbà péré sí torí pé ó ní ṣe pẹ̀lú tawhid ẹni bá ti jòkó lórí wọ́n lè fi ìròyìn òun náà áàlì mìíràn ibi ọlọ́run tó bá ní alìmọ̀ débì lòun náà ó ti di káfẹ́ ọgbẹ́dọ̀ kọ́lọ̀ wọn bá wà láàkọ́bá ṣùgbọ́n mọ̀nà àkọ́tọ̀rọ̀ bá dàrú mọ́yàn lọ́wọ́ àtẹ́bí àwọn káwọn sàábà ní rákà méjì ìṣẹ̀fàrà ọgbẹ́fẹ́ fátímà ọ̀sẹ́yìnà ọmọ ìdọ́gbẹ́fẹ́ méjèèjì ìyẹn láti àrákà méjì lẹ́yìn rákà méjì kan bẹ̀rẹ̀ ọ̀bá kọ́lọ̀ ọba aláàpàdé àríjẹ síbi èyí tí orí bá ṣe kí ni àbí bọ́dá Ibrahim ọlọ́run fẹ́ fi ọ̀pọ̀ Ibrahim nìkan náà àmọ́ ọ̀wá mọ̀ bọ́yá Ibrahim ọ̀dánà ní bọ́yá Ibrahim tó gbádùn nàbí ti ọ̀gbádùn ẹ̀ẹ̀ náà ti wà lẹ́yìn lẹ́sùn yàn bàwọ́lájá ti pọ̀ jù gan bàwọ́lájá bàwọ́lájá brọ́dà bàwọ́lájá sísà ẹgbẹ́jọdá ẹgbẹ́jọdá láti pọ̀ láyé ìsìnkúnlọ̀ sàmì ẹ̀dì bẹ́ẹ̀ ọwọ́ àṣíraka méjì pé èyí tó lè bá bẹ̀rẹ̀ ọlọ́run ṣe kìrì tó lè bá bẹ̀rẹ̀ ikọ̀ ọ̀fẹ́ àbíjọba ṣe sí mẹ́ kọ́lọ̀wọ̀n bá aláàkùnkùn ní èyí tó lọ rẹ̀ jùlọ lọ́kà méjì làwọn fi lọ́dọ̀ ọlọ́run yóò máa kọ̀kọ́ èyí ló jẹ́ pé àyíwọ́sẹ́ ayé sì rán èèyàn lọ ayé sì sọ fún èèyàn kábàrà wò ó lèmi àní ìsáàtì lákẹ́ bá mi ṣe ìsìnká nípa pátọ̀ sọ ìsáàtì lọ sí ìsìnká àbọ̀ sí ìsáàtì làdáwò bá ni èmi ò làdáwò bá wọ́n lọ́dà kan rẹ̀ sí náà ẹlẹ́mi ìzàhámà áhàdùkún áhàdùkún ẹlẹ́mi lẹ́ni kọ̀ọ̀kan yẹn ni kọ̀ọ̀kan yín tọ́lọ̀ kan mọ́dà ọkọ̀ bàdà lọ́mọ yín lọ́wọ́ wọ́n lè sọ lé àkàtẹ́ ìgbésẹ̀ ìfàlẹ́ bọ̀ kẹ́ni kọ̀ọ̀kan yín kọ́ dá ṣe rákà méjì méjì láyé ṣe bọ̀ ọ̀rọ̀ yín òun ló dá sí fúnra náà ọmọ sì ti ṣe tán tẹ́mìrẹ̀ bá ní ọ̀dà ọ̀dà náà ní tẹ́mìrẹ̀ bá kórìíra rẹ̀ kọ̀dà mọ́nà ó ní fẹ́rí kalẹ̀ wọ́n ju ọlọ́run kọ́nà tó aṣọ lọ ọlọ́run bá rahman ìjẹ́ alẹ́ máa wọ aṣọ tí àwòrán èèyàn wà pẹ́ gbogbo àwòrán tí ìbá ti ṣe kan lẹ́mìí ó lè wà níbi aṣọ oyé ó sì lè wà nínú ilé ṣe rí àwòrán tó bá dé ní ṣe pẹ̀lú nǹkan lẹ́mìí àgbọ̀rọ̀ fi sínú ilé àti gbọ́dọ̀ àgbọ̀dọ̀ wọ́ lásọ aburú ńlá ni àwọn màláìkà máa ń sá fún lẹ́yìn náà ìyá máa ṣokùnfà kéèyàn máa nẹ̀rùn nígbà tí èèyàn bá ti wọṣọ tó ní àwọn abẹ̀mílà ọ̀dà àwọn kan sì máa parọ́ wọn ní eré lànà bí ń sọ eré lànà bí ń sọ ń gba ẹ̀wọ̀n nítọ̀ nígbà yà wá Aisha tí ọlà bí wọlé

àwọn wájú àwọn kò sínú pílò láwọn obìnrin lọ rí èrè ni wọ́n gbé sábẹ́ pílò sínú pílò ẹ̀rẹ̀ gbogbo èyí náà jèrè àti èyí tí wọ́n yà ogun náà ní wọ́n dàyè léyìí táwọn fi kámẹ́rà ayà iná ẹgbẹ́rẹ́ àfà súnà tí wọ́n kóra wọn jọ tí ó ti pàpàpàpà ọ̀rọ̀ yìí dáadáa náà ẹ máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ sàlẹ́kùn àgbọ̀ yìí náà sẹ́rẹ́ súnà wà yìí tó ti yé tàwọn fíìkì ọlọ́run bá máa ẹsẹ̀ lómi ló ní àkídà àmọ́tà òfin ọlọ́run sì dé lérí inú gbà yóò sì máa fà tí wọ́n ti sọ̀rọ̀ àkídà fún máa yé ni à ah, àkídà rẹ̀ sàn súnà wa ń kọ́ ẹni tó bá àkídà tó gbàgbọ́ wa òun náà ló ní kọ́ ọmọ kan fi ẹnu gbàálẹ̀ kí ló dé tó gbàgbọ́ tó fi ìgbàálẹ̀ láti máa tọrọ gbogbo ọ̀ràn súnà náà ní ká máa ṣe mọ́jà máa ṣe àwọn olè kama ṣe àbá ìsún náà wá ya fọ́tò ní òmìnì pé fọ́tò jẹ́ kama ya fọ́tò ẹni ha wọ́n jẹ́ halal ibi tí òun kù sí nìyẹn àmọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́ ọba tó wọ́n sí fọ́tò wọn náà sí. Suratul Baqara lẹ́yìn náà ìbéèrè gangan ni pé sáré fi alẹ́gbọ́mọ̀ yẹ ká fi kẹrùn ọ̀lẹ́tọ̀ ọ̀lẹ́tọ̀ Suratul Baqara ká èlé kálẹ̀ kan ó lè ká ní ẹ̀mẹ́jẹ mẹ́ta ó lè má ká láyà mẹ́wàá mẹ́wàá tó bá dé pé ọ̀bá yára púpọ̀ tó ọmọ kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣe wá dájú ẹ̀bá parí ẹ̀ wúrúwúrú yẹ kò ní kankan ṣe lọ́dọ̀ ọ̀nà àmọ́ tó yẹ bá jẹ́ ẹni tó kéwú ẹ̀yàn máa kà á lẹ́ẹ̀kan lójúmọ́ àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ orí wà mẹ́rin ẹ̀bẹ́ níta tó bá rọ̀ ọlọ́run ẹni tí gbàwẹ̀ náà fi láàkọ̀ wá gbọ́ra mọ̀dán àdánwò bá ní àwọn ọ̀pẹ̀lọpọ̀lọ bá gúnṣe ẹ̀ẹ́nà àdéṣe kùdù sí tí àdébí ní ọmọ tàkàrọ̀wẹ̀ lẹ́yà ọyẹ́ ẹrú kan ní súnmọ́ ọlọ́wọ́ bá ẹlẹ́gbẹ̀gbẹ̀ bí bàtàrà tó wà lè àfi tí a sì ní ọ̀rọ̀ àyàn fún lọ́wọ́ àkọ́kọ́ ṣe ọ̀wá ní fi ṣe ọ̀rọ̀ àyàn nìkan ó sì máa ṣe náfìlà lẹ́yìn ọ̀rọ̀ àyàn ẹni bá ti ọ̀rọ̀ àyàn síwájú náfìlà òun ni wòlíì ẹni bá ti náfìlà síwájú ọ̀rọ̀ àyàn kì ṣe wòlíì ọ̀wọ́ nítorí àwọn òlé ọlọ́pàá ni wọ́n máa sọ̀rọ̀ àyàn lẹ́yìn náà wọ́n máa wá ṣe náfílà onítọ̀ ọ̀rọ̀ dàrú wọn lọ́wọ́ ní kọ́lọ̀bá fún ọmọ àwọn sì kìí ámùlé òkèrè wákàtí mara àwọn ẹ̀ẹ́dẹ́ pọ̀ ní àwọn alágbàlá àtùdàlá ah, nígbà dìde ló gbáyì ọwá kò máa ṣùgbá ọlọ́pàá bá wọlé àmì ìbá fún ọmọ kásì òkú láì parí ẹ̀ tálọ́sọ́fọ́ gbé tó láti nípa parí òkú tó ṣẹlẹ̀ lọ́fẹ́ ẹ̀ẹ̀kan na àwọn àtẹ́sà sọ nípa ọba gùn káàkiri ọ̀dà irun erí ìsọ̀rọ̀ yìí kò nínú sọ́nà a òkúta tó ìpẹ́ àwẹ̀ àwọn akẹ́rùn ọzọ àrùbáyìn bára wọ́fà àtẹ́sàwọ̀ ká ìjáde 40 days lẹ́yìn ilẹ̀ Yorùbá yóò jáde àbí yóò dákàrà gbogbo ọjọ́ tí wọ́n bá ti gúnlẹ̀ tí ọba ti lẹ́rì ọjọ́ tí wọ́n bá ti gúnlẹ̀ tí ọba ti lẹ́rì àyà mọ́mọ́ àdúdáàtì ọlọ́run àwọn ọjọ́ tó lóǹkà olóǹkà yóò lóǹkà Ramadan alhaji aṣòro malumat ọlọ́run lásìkò hajj náà lóṣù gbogbo oṣù tó bá ti bẹ́ẹ̀ ni wá ìbáàdà rẹ̀ oṣù náà láwọn ṣe kí ni láwọn ṣe ọjọ́ tó bá ti bá ẹ̀rí wá ọjọ́ yẹn láàmà sí kíní láàmà sí òǹkà tó bá ti bẹ̀rẹ̀ wá òǹkà yẹn láàmà sí kíní àmọ̀ sí àbẹ́yẹ ìjọba ti ní ẹ̀rí àní mu wá nídìí bẹ́ẹ̀ fọ́tí dèsì lẹ́yìn òkun yẹn kò sí kankan sí ẹ̀ṣẹ̀ rí àsọ líle arábìnrin wà sí opó náà ní tí gbèbí lóṣù mẹ́rin àti tọ́mẹ́wà obìnrin tó wọ́n jẹ nípa wọn ní gbogbo nílé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì kọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ló jẹ́ gbàgbé ìyá ẹ̀ ó ní kọ́ máa kọ́ wọlé yóò ti tí wọ́n rìn ẹ̀jẹ́ rí ọlọ́nìkan ló lè dájọ́ abẹ́yìn pín ẹran o ọlọ́nìkan ló lè dájọ́ ẹni tí ń pè yí ṣégíní tí fi ń pín ẹran ó lè ti jáde sí ìṣàlẹ̀ lọ́hùn ẹ̀ẹ́ àkókò tí fún ọmọ ẹgbẹ̀rún ọlọ́nìkan ló lè dájọ́ abẹ́yìn pẹ̀lú ẹ̀rẹ́ ní máa ń fòfẹ́ gbìn ẹgbùgbọ́ alájọba ṣégíní alájọba wọ̀ ẹwà kí nígbà mí ẹlẹ́mọ̀ rò pé ìyàwó lọ́jẹ̀ kọjẹ́ ọkọ nígbà mí ẹlẹ́mọ̀ pé ọkọ lọ́jẹ̀ mi kọjẹ́ ìyàwó nígbà mí ìdẹ̀nà àwọn méjèèjì wọ́n ṣe kíni ọ̀dà ni wọ́n lẹ́bi kọ̀ọ̀kan ọ̀dà fún ìyá ìyàwó kọ́ nípa ọlọ́run bá ní fọ́bọ̀ àti wákàmọ́ mẹ́rin àlè wọ́n ákàmọ́ mẹ́rin àlè ẹgbà àwọn ńláka ilé ọkọ̀ àti ilé ìyàwó kan ṣe kẹ́ni ká máa wọn parí ẹ̀ píparí ìjà ọkọ̀ àti ìyàwó ni ká máa sáré ká máa máa sáré fún ọkọ̀ ara wọn lẹ ìyá tó ní kọ́ ọmọ wálé ìsìn ìgbà tọ́mọ yóò bá fi inú oṣù mẹ́ta wọn ti gbàjà ìgbé wákọ̀mọ̀rẹ́ wákọ̀mọ̀rẹ́ ọmọdé tó jàgbé sílẹ̀ ojú ní ojú tọ̀ àwọn èsì báyìí ń bí o àwọn ọmọ kan tó wá padà yá ìyá yìí náà padà kí owó àbámọ̀ nígbà tí ọ̀bá rọ́kọ ọkọ sì wọ́n sì bí ojú ni ọkọ owó àwọn ọmọ mẹ́wàá sí ni bá máa sì wọn tẹ́rùn tẹ́rùn ọlọ́dà tó sì kẹ́ máa ṣe rúkẹ́ ọ̀fún bí ọlọ́run tí wọ́n ṣe kí ni wọ́n rọ́kọ rẹ̀ ti wọ́n ọkùnrin pọ̀ tó kọ́lọ̀ ọmọ jẹ́ ọmọ ọlọ́mọdé oṣù léyà wọ́n fi ọ̀daràn ọ̀daràn ẹjú ò léwà ọ̀daràn olówó ọ̀fẹ́fẹ́yàwó ọ̀daràn ni ọ́ ẹ̀hẹ́ kọ̀lẹ́sìn ọ̀daràn ni òníwà ọ̀daràn ni ó ti jẹ́ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹ èyàn wádìí dáadáa lọ́dọ̀ ẹni tó wọ́n fẹ́ ọmọ yẹn ní sókísá nípa ọ̀rọ̀ arábìnrin yẹn ká ìyá yẹn náà ní kárí ká sì gbìyànjú kí á pe arábìnrin yẹn kí lọ́ ṣẹlẹ̀ tọ́ba wọn parí ẹ̀ bọ̀dí ìyá yẹn ọ̀bá ni àlẹ́bí lóbìnrin tó bá fọ kọ́lẹ̀ láì ṣe bíbáyà ọkùnrin ó ṣe tó lè fi kọ́lẹ̀ obìnrin ò ní gbòòrùn àlùjànnà tọ́wọ́ kó bá wọn rẹ̀ lẹ́yìn náà ó lè ti bí kan fúnra wọn sùn ẹ̀rẹ̀ níbi bẹ́ẹ̀ káparí ẹ̀ tọ́ba wọn parí ẹ̀ àbí bá ti kú sí nǹkan tọ́jẹ́ pé ikú kú sí yẹn islam mọ́ lápẹ̀jù àbólóhùn fẹ́ lù bá àbólóhùn lóhùn jẹ́ tó ń fún wọn àbólóhùn bá láti pọ̀ wọn àyẹ̀wò àwọn yẹn tọ́kọ bá ti ní ohun kírun mọ́ ọlọ́run alẹ́ lọ́mọ ka alùpùpù sínú omi tútù wọ́n sọ lẹ́ẹ̀kan mọ́ ní omi gbóná gbọ́ ní ìrẹ́ ká sínú tí náà àtomi tútù àtomi gbóná gbogbo ẹ̀dá omi náà lọ́dọ̀ ọlọ́ àwọn bàbá sí kò sẹ́mì nígbà tí wọ́n bèrè bèrè lọ́wọ́ ọlọ́run rẹ̀ rí kankan wọ́n láwọn àwọn sálàkùnmọ̀ọ́sẹ̀ sálàkùnmọ̀ọ́sẹ̀ wọ́n yẹ wọ́n máa ka àdúrà sínú omi àbáwọn orí ẹ̀rí kankan bàbá ti sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ ẹ́ àwọn ti dáwọn fàdíwà wọ́n náà tàbí ní káàrẹ̀ lákùn fi ọ̀rọ̀ sórí láyé inú omi dákọ̀ àwọn sálàpù mọ̀ sí ni pé àwọn nǹkan àbíjọ rí pé wọ́n náà pàtẹ́lẹ̀ náà wọ́n náà fẹ́ wọ bàtà ọdún bísmìlá ọfẹ́ wọ bàtà àbí ọfẹ́ wọlé bísmìlá ọfẹ́ wọnú tọ́lẹ̀ bísmìlá ọfẹ́ jẹun bísmìlá ẹmọ bẹ́ẹ̀ mú mi bísmìlá àbí ẹ̀hẹ̀ ọ̀dẹ̀ tí àwọn sọ èsì ń gbé káàrọ̀ mi sí bí ká máa wá ka ókè àṣẹ wọ́n máa bá àtúnà láwọn àpá wa nísàlẹ̀ arébíà tó máa ṣe dáadáa nígbà wọn fáwọn sálàmù máa ṣe wọn ò fọwọ́ tó le púpọ̀ mú látara pé oyè atẹ́gùn a máa kà nǹkan sí atẹ́gùn gbà yìí bá kà nǹkan sọ́wọ́ kó tó sùn náà wọn púpọ̀ ká tẹ́lẹ̀ obìnrin oṣù akẹ́lẹ́ yìí náà wọ́n mú àmọ́ pé dẹ̀lílù ní àárín dẹ̀lílù fún aláwùlá tọ́jà náà ní kéyìn ó jìnà sí ọdí ọ̀láwọ̀ alẹ́ àpátápátá wọn dáńsẹ ká máa lè púpọ̀ gẹ́gẹ́ bí àwọn àpá wọn náà ṣe lè púpọ̀ lérí ẹ̀ pé nọ́mbà lè oye àdúrà èyí ṣàdúrà sí mọ́tò olóṣàdúrà sí ilé olóṣàdúrà sí oúnjẹ tó fẹ́ jẹ olóṣàdúrà sí omi ọmọ méjèèjì yẹn làwọn èèyàn fi àwọn pé wọn gbọ́ ọ̀bá ṣàdúrà sùn àbí ní ilẹ̀ tí wọ́n fẹ́ kékeré báyìí ó ṣe àdúrà báyìí ó ṣe sómi báyìí ààrẹ nìkan ọlọ́run àlàm ọ̀tẹ̀ wá ti gba abẹ́ ọmọ méjèèjì ikú gbogbo tá a bá ń ṣe tá a bá ti dárúkọ ọlọ́wọ́n bá ṣe ṣe ọlọ́wọ́ àná alẹ́ ní lábàṣà bíi abẹ́lẹ́ ọ̀pọ̀tọ̀ wàásù náà àbáwọn kan fẹ́ táwọn èèyàn ṣe ń sì tí wọ́n pé àbá alágbára omi wọ́n rọ̀ mi sínú kẹ́ẹ̀dì kálukú gbé síwájú ẹ̀ tó bá ti wá di aago márùn-ún dájú kálukú máa gbé lọ ó ti lómi ìyanu aláwọ̀ kan ní ilé ńkà ìtàkùnkà lẹ́ńkà ọgbà ìjẹ̀nu lẹ́ńkà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀ká sínú omi gan kò wọ́n nù ẹ̀ẹ̀ká wọ́n obìnrin ní owó ọgbà sàdáàkì kankan yàtọ̀ sí pé ọkọ̀ wọn oníṣẹ́ gíní ẹ mọ̀múnà lọ́kọ́ náà tẹ́lẹ̀ mọ̀múnì ẹ̀wọ̀n àyẹ̀mọ̀ mọ̀múnà lọ́lọ́run ṣe kan lẹ́tọ̀ọ́ fún ìtọ́wá ní ọfẹ́ sọ ní ìwọ̀ fún tó sì mọ́ tọ́lá ọ̀dà lẹ́jọ́ ọmọ tọ́lá yóò ṣe kéde ó dá lẹ́jọ́ pé tó lè kọ́ ara ẹ̀kọ́ wàhálà ẹ̀yẹ kó náà sọ fún ni pé ọ̀nà gbà àmọ́ mọ̀mọ́ ni ó tutù díẹ̀ ẹni bá mọ̀ ẹni kan bẹ̀rẹ̀ aná díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ aná tutù bọ́bá ti wá sọ bẹ́ẹ̀ kọ́ pé òun ní fẹ́ẹ́ kéèlé pé òun ló bí sọ̀dáàkì ìtọ́lọ̀pọ̀ aláṣẹ ní ẹ̀tọ́ kéèlé kan wá ní ìwọ rẹ̀ lòun fẹ́ fi ṣe sọ̀dáàkì náà àmọ́ lóbi ṣe ṣáàtì sáà ṣáàtì sáà ni pé tọ́ ọ̀fẹ́ fẹ́ mi bàbá mi ni bàbá ẹ̀fẹ́ fún ẹni kò ní fẹ́yàwó mi òun náà máa jẹ́ ṣáàtì sáà àti mùsùlùmí ó ṣòro ti mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n wà nílò òfin tó wá jọ sí kíni bàbá kan mọ̀ pé ọgbọ́n tí kàbílá wí kàbílá ní ọ̀hún ní fẹ́ ìyàwó léwọ̀n ló jẹ́ tó wọ́n gbà kí kí n so igi fún ọ pàápàá sì ní náà èmi sì ní ògbòrò ni láàrùn ẹ̀kọ́ dénú ẹ̀hẹ́ àbọ́jọ́ ọba tó bá jẹ́ pé èèyàn tó rí eré ẹ̀ ni wọ́n so igi fún ọ lélẹ́rí ọba ti ṣe ọba ọba ṣe padà ọbẹ̀ ṣe ọbẹ̀ máa padà oye sáàbì ẹ bá ní òun gbọ́ òun náà ló ní òfin òun náà ní ó tún yẹ òfin yẹ lérí rẹ̀ àwọn tó bá lóun ọgbà tó bá kọ ilé kò lẹ́sẹ̀ kò sí kíni kò lẹ́sẹ̀ ṣáàtò sáà wáyé pé bẹ́ẹ̀ ni ó gbọ́ wákà máa ń wúwo wúwo yìí àwọn ọmọ sọ̀sọ̀ kó sọ ẹ̀rọ ọlọ́mọsọ̀ ìsọ̀tọ́rípà àwọn bọ́lá fẹ́ sí kíni ọ̀fẹ́ dálẹ́jọ́ ọlọ́mọsọ̀ ah, ìṣàánú ọ̀sọ̀dá alùpùpù ìyá wọ́n ni ìyá ń bí mú ikọ̀ ọmọ òun ṣe súnmà kábí dáadáa o kábí dáadáa o wọ́n ti fi dá ó ti àwọn ọkùnrin àbí obìnrin náwá bí ó ní òkú kọmọye ara gẹ́ni ara gùn ní ìdúnmọ̀ ẹ̀ ọlọ́dàgbà ni ìyá yìí ọmọ orí tọ́lọ̀wọ́ bá ṣe kí ni tọ́lọ̀wọ́ bá ṣe fún tọ́lọ̀wọ́ àbá mi tọ́lọ̀ àbá mi gbogbo ṣe lóṣù náà láwọn ọmọ rẹ̀ sí ìtẹ̀lé ọmọ bí lóbi wọn sí ìtẹ̀lé kátọ́ wá pé ìyá tó dùkú jẹ́jẹ́ tọ́lọ̀wọ́ fi ọmọ alágbáríkà ṣe kí ni ọmọ fi ta lọ́rọ̀ tọ́lọ̀ gbogbo ẹni máa wọ́n bínú ọlọ́run tó dúkú nípa ìlú àwọn èèyàn nú wọ́n ní ọlọ́run padà bínú sí ẹlẹ́bí láwọn èèyàn náà wọ́n padà bínú sí ẹni bá Àlẹ́bìnrin ọlọ́wọ́ gbọ́dọ̀ yọnu, àwọn tó ń bínú yẹn náà, ọwọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ padà darí ẹ̀, àwọn náà padà yọnu sí. Ìyọ́nà ọlọ́wọ́ padà yẹn mọ́ wọ́n. Àmọ́ gbogbo àwọn ẹ̀kọ́ tó ní ká ṣe fún ilé ayé kí ọmọ bí kankan dùn wọ́n bẹ̀. Ìyá rẹ̀ ń bínú kú ṣe súnà, kò ní kọ́ mọ́ bọ́ sọ̀rọ̀, kò ní kọ́ mọ́ bá dúró sí ṣọ́ọ̀bù, kò ní kọ́ mọ́ bá lọ sọ, kò ní kọ́ mọ́ bá gbẹ̀ tọ́ mọ́ ṣe gbogbo tó yẹ kọ́ mọ́ ṣe ọ̀pọ̀lá àwọn ní ọgbẹ́rùn-ún mílọ̀ ọ̀tún bá gbé mọ́ bínú màmá wọn ni mọ́ mi ọ̀yẹ́ ọ̀tọ̀ mọ́ bá tiẹ̀ lọ ọba wọn kọ tọ́lẹ̀ jù ọba wọn fọ ọba wọn mọ́ gbogbo ẹ̀ gbogbo dáadáa lọ́mọ sí ń tẹ̀ ẹgbẹ́ ọ̀padà yá ẹ̀ wọ́n ní ẹ̀sùn tó ọkọ̀ dáadáa ní ẹ̀sùn tó fẹ́ gbà náà ẹ̀sùn láti padà yá yá padà yé yá náà nígbà bá ti màgbé ẹ̀sùn yẹ ẹ̀sùn tó ṣe ké mi ẹ̀sùn tó ṣe àmọ́ ìyá ń bínú wọn náà ń bínú ọ̀pọ̀lọpọ̀ bá ní ó ní wọ́n jẹ́ ajá kan náà ń tuṣu kàbí mọ́lẹ̀ tẹ́lẹ̀ kàbí ìlúmọ̀ láti tẹ̀ ọ̀hún mọ́ ọ̀sọ́ ìdúkú màá ìdúnìyà màá mú mọ́ wọn bá jẹ́ lẹ́mọ́ ọlọ́wọ́ bá ní ẹlọ́tẹ̀lẹ̀ wọn lórí ẹbọ àbẹ́yẹn sí dáadáa tayé sí wọn dáadáa tó yẹ náà freedom tọ àdúgbò ya nínú ẹ̀sìn wa nínú ìdájọ́ freedom ọ̀gá kọ́ ọmọ níṣẹ́ ó lóun fẹ́ gba mineral nílẹ̀ burúkú wà bẹ́ẹ̀ ẹ̀fún mineral rẹ̀ náà wọ́n fẹ́ gba malt ẹ̀fún malt ilé ọlọ́run gba àádùn àádùn ṣe jẹ́ àádùn ọkọ̀ náà ní láyé rẹ̀ ní bá dùn ní ah, àádùn kí mọ́ èèyàn dùn ní ṣùgbọ́n tàbí mọ́ èèyàn dùn là èèyàn ní kan èèyàn ní fún oníkàmúrọ̀ wọn sí ò sí nítorí kí ayọ̀ kó ní bá wà nínú ayé ẹ̀ ó ní ẹwà òwúrọ̀ pé wọ́n ti ṣìnà tó lè mẹ́rin mẹ́rin pé ẹwà kó tí wọ́n ta fún àti bí wọ́n eh, tàbí lálọ́rin márùn-ún mẹ́fà dáàbò àtàlẹ́ màkàlùkì tí wọ́n ṣe Ìyẹ̀gbọ́n ọ̀dẹ́lẹ́gbọ́n wọ́n yọ̀nú ẹrú kan wọ́n ti ṣe ọba dẹ́dà. Wọ́n kúnlẹ̀ ọdún mm-hmm. òfin kan lọ́rẹ́ ṣe freedom lábá ní ọwọ́ ṣe freedom nítọ̀. Sọ ìṣọ́ bàbá rẹ̀ kò ní kúnlẹ̀. Ó láwọn ti jọ sọ́ọ̀mù ni. Sọ́ọ̀wọ̀ okun náà nítorí pé àwọn ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ àwọn èèyàn lè fẹ́ yí dàǹkanrú. Àwọn olú eléyìí wá sọ ó ní ẹ sọ fún ọ̀gá rẹ̀ kọ́ sọ fún àwọn ọ̀gá àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jẹ jẹ́ ọ̀gá pé ìwé ìkúnlẹ̀ ọ̀nà ọ̀jẹ̀ wàásù àwọn oníṣẹ́ àdójú ìkúnlẹ̀ pé ọ̀gá sàdúrà láti mọ̀ mẹ́rẹ́ àlùkù lọlé. níbi bẹ́ẹ̀ ẹjọ́ bá ti tapọ̀ ẹ̀sìn ẹ̀sìn náà ṣe kí ni ẹ̀sìn náà tapọ̀. àwọn tó wá sí ẹni wá sí freedom cafe ẹ̀yọ́ bẹ̀rẹ̀ wa ló àwọn yẹni tó bọ́ sókè súnà àwọn tó bọ́ sókè àwọn kẹlẹ̀ yọ́ bẹ ní ìsàlẹ̀ táwọn aláṣẹ tó ẹ̀ẹ̀ aláṣẹ ìjìnà tó wọ́n ọlọ́wọ́ sàmì pé náà àti tó bá ti pàkẹ̀ ẹ̀ṣẹ̀ náà dékẹ́ ni ẹ̀ṣẹ̀ náà dá ọ̀tọ̀ta wá ní pé àwọn ẹni ẹgbẹ́ àwọn ní ìdàríkà ẹni pé bí àkàrà sùn jí náà wọ́n

pé ìdá àmà rẹ̀ jùlọ káwọ́mà wàláyà fún àrùfà ní màkọ́mì wàláyà fún fi màkọ́mì àrùfà ní màkọ́mì àdábì ni tẹ́nìkan bá kírun fún àwọn ìjọ ó gbọ́dọ̀ wà ní erí ààyè kan tó ga ju ààyè táwọn jàmáà ti kírun fún lọ àdíṣe wà ní sọ́nà àbídà òdù níbi ìbẹ̀rẹ̀ jẹ́ pé ànábìgbà tí ànábì lérí nígbà àdábì bá fi rí kalẹ̀ àtọ́ àtàrà àdábì ọ̀fẹ́ ìrìn wa ọwọ́ fi rí kalẹ̀ nílẹ̀lẹ̀ nígbà wá kí nìkan àdábì alẹ́ dáàlà mú sọ̀láàtì ní ìbá tí gun ẹni nígbà rẹ̀ gbógun lórí káyọ̀dé ṣe kí ni káyọ̀dé ni bí ìṣètò adé pé mọ̀kìrú àdábì ṣe kí ni àdábì kọ̀ mọ̀kìrú àdábì kí ni tó kírun lórí mímbà tó yẹn náà bí ọ̀nà àsọ̀lá èyàn dẹ̀wọ̀n èyí tàà náà ti kí kó tó di pé ọfẹ́ yìí níwọ̀n tó ànábì dàgbà èyí tàà náà dàgbà ànábì mọ̀kúrú ha ànábì kọ́ọ̀lì ànábì ní sọ̀dí tó ń fi ṣe kéde tó ń fi gùn ẹ́ àbẹ́yìn tó ti kí lérí nígbà rí ìkọ̀dà padà wọ́n ìjẹ́kọ́ bábà ló ni ànábì ló tó kí àwọn ànábì kọ̀ nígbà ànábì ti wálẹ̀ wọn ànábì ọ̀fẹ́ ká máa kírun lérí mímbà alábẹ̀fẹ́ ká máa kírun níbi tó ga lóbi sí kíni ló fi rìn wá sẹ́yìn àbáwọn màsáìlì ẹ̀rẹ́dà wọn fà pé wọ́n ní mọ̀kẹ́rọ̀ hàn ká kọ́ kí ayé lè má mọ̀ máa ga jù táwọn jẹ́ máa lọ. tọ́ tọ́wọ́ ní wọn ni wọ́n bá ní kó kírun ò lẹ́gùn ó ti dá wàhálà lẹ̀ ní mọ́sáàsì kan lẹ́kọ̀ọ́ ní ọdún kẹta ẹni kí n lẹ́bi gbogbo àwọn jẹ́ bá wò pé ìwúlà tún dé mẹ́sàn-án ní eléyìí ẹni bí ọ̀sẹ̀ máa rò lẹ́rù bá pé bóyá àwọn àpá àti máa tí wọ́n máa ń ṣe fúnra wọn wọ́n yóò rú ń bá láti kí wọ́n fẹ́ torí ọba lè máa mú wọ́n wádìí kó ti nàkan kan sá dìde àìkẹ́rùn níbi jẹ́ wà gàbí jù jẹmà wọn kọ́ fíláṣí wa tó bá rí bẹ̀ ká tán ìka wípé afọ ó wá fíláṣí papọ̀ tábà lágbára ní ilé tábà lágbára káfọ́ máa wọn tí wọ́n lágbára kí wọ́n ṣe torí mọ́ra àwọn mẹ́kọ̀ọ́ kó para ní báwa wọ́n lọ́gá yìí rò ó ẹ̀yẹ́ tí bọ́ọ̀rọ̀ bá ti ká wọ́n adigun wà ju ọmọdé